Deus. الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم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 أتى رمضانه مزرعة العباد لتطهير القلوب من الفساد فهتف فاتخذه للمال

ọlọ́run wá fi ramadana fọ̀ wá mọ́ ni. àtà ramadan mazira'atul ibadi litatahhiril qulubi min al-fasadi فأده حقوقه قولا وفعلا وزادك فاتخذه للمادي ومن زرع الحبوب فما سقاها تأوهنا دما يوم الحصاد تأوهنا àtìmá yawm al-hasadi. gbogbo wa a kú oríire. alhamdulilayi. tọ́lọ̀ tó ní kí ramadan àtọ́nú yóò bá wa dáadáa. alhamdulilayi. mazra'atul ibadi mazra'a ibi àti dako ní jẹ́bẹ̀. àtà ramadanu. àfọwọ́dé ramadan tó dé yìí. Masiraatul ibadi. مزرعة ibadi. مزرعة jà wá lẹ́nu ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀yẹ̀ kọ́nà ẹ̀dá wà bí bàbá ti ṣe máa kọ́ pé wọ́n ti wá lẹ́nu kọ́kọ́ yà wá lẹ́nu máa kọ́ bẹ́ẹ̀. Masiraatul ibadi pé ìtàfi jèrè nígbà lágbájá kan wọn ó ti lọ mọ́kò àmọ́ wá retí pé àtòkò rẹ̀ bá jáde yọ ọ̀kọ́lé ọ̀rà mọ́tò yóò ẹ̀gbọ́. àtà Ramadanu ibadi. li'ibadi. ẹ̀gbọ́ Ramadanu àwẹ̀ tó dé yìí mazra'atu li'ibadi ìdáko lọ́jẹ́ fáwọn ẹrú ọlọ́run. mazra'atu li'ibadi. wá tí wọ́n bá pé lágbájá ti lọ mọ́kò sẹ́rí àwọn àfa àlàákàyè wọn pé púpọ̀ ẹ gbọ́ àwọn àfa ọmọ bá wa sọ̀rọ̀ níbàámu tí ọmọ ṣe déédéé làákàyè wa fún àpè lágbájá ti lọ mọ́kò báwa ọmọ ajẹ́pẹ́ yóò lọ mọ́kà ọdún yìí yóò kọ́lé yóò ra mọ́tò yóò ràn mọ́ nílé ẹ̀kọ́ torí pé oko tọ́lọ lè mú un nì dọ́bà gbìn tó kó ń bá jáde òrédé Ramadan wa jẹ́ mazra'atul ibad oko ọlọ́dọọdún táwa mùsùlùmí máa dá iṣẹ́ tí ó wà á ṣe ni níta ti hírọ̀ kulubi minal fasadi. níta ti hírọ̀ kulubi minal fasadi. níta ti hírọ̀ kulubi minal fasadi. èrè táwa jẹ lórí oko tá a fẹ́ dá yìí ó ní pé tàtí hírùlù kulubi minal fasadi ọkàn wọ́ wàá di mímọ́ àní jẹ́lẹ́sẹ̀ mọ́ àní jẹ́láburú mọ́ ìrokúrò tá a ti rò kí ramadan ò tó dé ramadan ti gbé lọ ìsọkúsọ tá a ti sọ kí ramadan ò tó dé ramadan ti gbé lọ ìwàkiwà tá a ti wù kí ramadan ò tó dé ramadan ti gbé lọ ìṣekúṣe tá a ti ṣe kí ramadan ò tó dé ramadan ti gbé lọ. lẹ́tà bẹ́ẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ bìmínà fàṣàdé lẹ́tà bẹ́ẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ bìmínà fàṣàdé. ẹ wá wò ó. ọpẹ́ lọ́rọ̀ wa wá já sí. alhamdulilayi. gbogbo wa tá a jọ sí kọ́lá dọdún yìí. ẹ gbọ́. ẹ̀gbọ́n náà. wòye èsì ibi tí wọ́n jòkó ni. lẹ́gbẹ̀ẹ́ mi báyìí wọ́n jòkó. abẹ́ ẹ̀kọ́ jù. èyí ramadan èsì wa suleiman ibi tí wọ́n jòkó pẹ̀lú mi nì. Ramadan èsì ìmáàmù wa bìlúwà sí owó la bí àjọ wà láyé ni èyí tó kà wá kọ́ òun àwọn tó kà wá la o bẹ́ẹ̀ lọ́wọ́ wa káàkiri ayé dídá sí tọ́lọ́ ń dà wá síta tó fi dọ́dún eléyìí láyé ọlọ́run tó fẹ́ àdàkú dáadáa ni. àdá Ramadanu. Ẹ̀fẹ́ Rọ̀mọ̀dọ́nù. Rọ̀mọ̀dọ́nù tó wá dé ìjọ mọ́, ń lọ díẹ̀ díẹ̀ fa ìgbà. Ẹ̀fẹ́ Rọ̀mọ̀dọ́nù. Èmi èjì ẹ̀ka ń lọ́nu fa. Bẹ́ẹ̀ni mi ò ṣe máa wòran ọdún tó ríre lọ́mọ lọ. Ẹ̀fẹ́ Rọ̀mọ̀dọ́nù. Lẹ́nu ẹnìkan ò sì dá pé tọdún tí mọ̀ dẹ́dẹ́ ni mo gbọ́dọ̀ wà ń bẹ̀. Ẹ̀fẹ́ Rọ̀mọ̀dọ́nù. Rọ̀mọ̀dọ́nù ẹ̀ fẹ́ dánú Ramadan náà yìí. màsìrà àti olè àìbàdì. torí èrè tá a jẹ́ ń bẹ̀ ni pé. lẹ́tà ti hẹ́rẹ́ kólóòbí mi náà fàṣàdé. lẹ́tà ti hẹ́rẹ́ kólóòbí mi náà fàṣàdé. gbogbo àwọn abajẹ́ ń bẹ lọ́wọ́ yóò fò mẹ́ ọkàn wọ́wọ́ àmọ́ àwa àwa dẹni ọlọ́run àfa ni wa adi òkú kàkú. fa adi òkú kàkú kàkú làwọn wà fẹ́ẹ́lá. wọ́n kọ́ ọmọ wa jẹ́ pé wọ́n wà dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. fa adi òkú kàkú kàkú làwọn wà fẹ́ẹ́lá. gbogbo ẹ̀gbọ́n tí ramadan nídìí ni kò fún un kàkú làwọn wà níṣẹ́ lọ́rọ̀ àti níṣe ẹ̀ gbọ́. àgbọ̀nwá. fàádì òkúkọ̀ òwúkọ́ làwọn àfihàn gbogbo ẹ̀tọ́ tí ramadan ní ìdìdí kò fún ba. kọ́ńlán ọ̀rọ̀ rẹ̀ àsìkò tó bá ń gba ramadan ẹ̀ tẹ́bi ń pa ọ́ tó lè jẹun tó lè mú un tó bá ń fẹnu sọ̀sọ́kùsọ ọ̀gbà ramadan ẹ̀ gbọ́dọ̀. àgbọ̀nwá. fàádì òkúkọ̀ òwú kọ́ńlán tó o bá fẹ́ sórí rédíò ramadana àwọn ẹ̀tọ́ tí ramadana nídìí kò fún ni. fàádé fòkó kàwó kàwólà wà fìlà. wọ́n gba ramadana ó tún sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n gba ramadana. nínú àwọn ẹ̀tọ́ ramadana tó fi lè sórí ire pọ̀ ní ramadana ni pé ọ̀rọ̀ tó o bá lè sọ lójú èèyàn má sọ lẹ́yìn ẹ̀. ẹ̀ gbọ́ báàdì òkú kọ̀wú kọ́ọ̀láwàfíìlan àwọn ẹ̀tọ́ àwọn ìwọ̀ tí ramadana nídi right tí ramadana nídi kọ́ ọ lọ fún òun ni ó fi jẹ́ pé ọ parí ramadana ìkẹ́ ọlọ́wọ́ wa wà pẹ̀lú rẹ̀. Fàádì ìfòkókò kọ́ọ̀lá ọ̀hún ọ̀fẹ́ ìlà. Ẹnu ilé tí ramadana ogún ọgbọ̀n sẹ́yìn kò sí kankan tó bẹ̀rẹ̀ nínú Ramadan tọ́lọ̀ ń ṣe fún kí Ramadan mi ò tó dé. fàáti fòkó kọ́wó kọ́wòlá àfẹ́rẹ́lá. oṣù tọ́lọ̀ wọn bá sọ pé òun ṣí gbogbo ìlẹ̀kùn ìkẹ́lẹ̀ òun sì lẹ̀kùn gbígbàdúrà lẹ̀ wọn náà wàá yẹra rẹ wò pé ìwọ ti dé wá ṣàdúrà ó dé bẹ́lọ̀ kankan nínú Ramadan tọ́lọ̀ wọn wá ní fún ọ. fàáti lọ rẹ wò ni. fa adihu kú kọ̀ọ̀hù kọ̀ọ̀hù làwọn tó o bá fẹ́ gba Ramadan tó sórí ire ń bẹ̀ adi kó o lè sórí ire adi òkú kọ̀ọ̀hù gbogbo ẹ̀tọ́ tí Ramadan nídi kó o fún kọ́ọ́lá nínú ọ̀rọ̀ sísọ ọ̀n gba Ramadan òun tún bú ọkọ rẹ̀ ọ̀n gba Ramadan òun tún ṣe ọ̀n sọ̀rọ̀ ẹ̀yìn. wọ́n ń gba ramadan náà ọ̀ ń bá yàn jẹ́ ọ̀ ń gba ramadan náà ń ọ̀ àwẹ̀ ó bàjẹ́ ti tún tọwọ́ rẹ̀ nínú ramadan náà ọ̀jà wọn ọ̀rọ̀ bàjẹ́ á di òkú kọ́ ọ pé ẹ̀ sọ́tún àyè máa bú yẹn lọ ramadana. fàábù. ájì òkú kọ̀wú tọ́ba fẹ́ gba ramadana kan fẹ́ kọ́ lọ́wọ́ gbàdúrà rẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀tọ́ tí ramadana bá béèrè ní kò fún kọ́wọ́ lán ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ lílọ́gbọ̀dọ̀ máa sọ́nù ramadana àyè máa gba ramadana ká máa kọrin. gbogbo àwọn orí ẹ̀sìn jẹ́ a ń pè lórí ẹ̀sìn fún yín ẹ̀tọ́ rẹ ni ọkàn rẹ má fi dùn ọ́ ní Ramadan. kọ́wó lan gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ọgbà Ramadan yìí tó ráàpù kọ́wó lan àwọn ọ̀rọ̀ tí Ramadan bá béèrè ní kó fún bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn sẹ́tọ̀ ọmọ sẹ́nu ramadan ẹ̀jọ́ jẹ́sẹ̀ rí ó gba ramadan ò tún wọṣọ àkísàkí ó ń gba ramadan ó ń wọṣọ tó jẹ́ pé ó jáwé aláwẹ̀ ọmọ ni ọ́ ọwọ́ alẹ́ ramadan gbogbo ń tó béèrè ọlọ́run ò ṣe yóò ṣe ẹ̀gbọ́n sẹ́ ó sì kọjá ọkùnrin ó sì fẹ́ Ọwọsọ wọn là wọn là lẹ́gbẹ̀ẹ́ wọn là ń tan ọwọ́sọ fàyàlẹ̀ ọwọ́sọ gbogbo ẹ fún mọ́lá ó sì ń ebi ló fi para rẹ ni lọ jẹ́ lọ jẹun ó gbà pé gbogbo mọ́jẹ̀mú nídìí òfun ọgbà ń ń wo àwọn èyí wọn bára wọn ṣe àṣepọ̀ nínú fíìmù sí ń dáwẹ̀ ọwọ́ ń wò báyìí ẹ gẹ́gẹ́ bí tọ́jú bẹ́ẹ̀ dì mọ́ra wọn ẹ sáré fásitì ẹ sáré fásitì ẹ dédé rìn ẹ kàn fẹ́ wo bẹ̀ ṣé jẹ́ni ọmọ wo àwẹ̀ nù ni. fàádì. fàádì. fàádì. huquqahu qawlan wa fi'lan. ń gbàwẹ̀ Ramadan náà ń gbàwẹ̀ fíìmù ni ń wò. ngba ńtalúdò ńgbàwẹ̀ kò lásìkò rẹ̀ o ńgbàwẹ̀ ńta wọ́ọ̀tì ńta dráfìtì ńta gbàwẹ̀ ó ń gbàwẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn ó ń gbàwẹ̀ ó ń bà jẹ́ ó ń gbàwẹ̀ kọ̀ lọ́kọ̀ jáwọ́ ó sì ń gba àwẹ̀ àwẹ̀ wa tán ntọ́ wa béèrè kó tó lọ́dún tí ń bọ̀ kò rí pàánù ẹ̀. ti gbówó rẹ̀ àánú tí bẹ́ẹ̀ náà ní ìṣọ̀kan. kò ní jẹ́ tiẹ̀ ọlọ́run yẹn saláwàdà ẹ ẹ gbọ́dọ̀. ọgbọ́wọ́. a subhanallah ọgbọ̀n ọjọ́ sì wà lọ mọ ọ lọ ó sì ń jẹ́ mùsùlùmí ò sì rórí tọ́ka sí mbẹ̀. àdúrà rẹ̀ ò wá gbà. yóò ti ṣe gbà. nígbà tí ó jẹ́wọ́ bí ọ̀rọ̀ ẹ̀yìn. ó jáwọ́ bí ọ̀rọ̀ ẹ̀yìn ó jáwọ́ bí ìbàjẹ́ ó jáwọ́ bí kọ́ wọṣọ kó kọ́ máa da àwọn èèyàn lórí rú. àṣọ náà lọ wọ̀ ló fún wọn láàánì wọn wá kọjá níbi táwọn ọkùnrin ti ń gbàwẹ̀ wọ́n ti gbàgbé fáwọn ń gbàwẹ̀ torí pé ọjọ́ máa mùsíbà. ọwọ́ abẹ́rẹ́ nǹkan ọlọ́run ọ̀wá ṣe tó fi dọdún tí ń bọ̀ mùsùlùmí tó bá gbàwẹ̀ tó tọrọ nǹkan ní àwẹ̀ o tí fifty percent ń tọ́ tọrọ tí ọba tẹ̀ lọ́wọ́ kọ́ yẹrẹ wò ìyá náà ló fi gba sèse o sì tọrọ pé kọ́ bọ́nú ìyá wọn bọ́nú ìyá tọ́tún yìí o. yẹrẹ yẹra rẹ wò àfa níbo lọ̀rọ̀ rẹ rí ó ní amáǹdàrá àlèhùn búùbà fàmà sàkọ́ ha tó o bá gbé nǹkan tó fomi wọn ó sàbámà. wàmáǹdàrá àlèhùn búùbà fàmà sàkọ́ ha. àfa ní tó o bá ń gbàwẹ̀ tójú rẹ ọ̀gbàwẹ̀ tó o bá ń gbàwẹ̀ sétí rẹ ọ̀gbàwẹ̀ tó o bá ń gbàwẹ̀ tẹ́nu rẹ ọ̀gbàwẹ̀ tó o bá ń gbàwẹ̀ tọ́kàn rẹ ọ̀gbàwẹ̀ tó o bá ń gbàwẹ̀ tọwọ́ rẹ ọ̀gbàwẹ̀ tó o bá ń gbàwẹ̀ tọ́sẹ̀ rẹ ò gbàwẹ̀ a jẹ́ pé ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ ẹni tó gbin nǹkan ọ̀gbìn tójú ọ̀wọ́ àárọ̀ tó náà tó wá kílà watering can tá a máa fi ṣe irrigation àbí irrigation ká máa fún nǹkan ọ̀gbìn lómi tí òjò ọ̀bá rọ̀ ó ní irrigation àfààní tó o bá gbàwẹ̀ tó o wá wò òkú ònú àwẹ̀ tó o bá ń gbàwẹ̀ tó ń wọṣọkọṣọ nú àwẹ̀ tó o bá ń gbàwẹ̀ tó ń ṣọṣọkọṣọ nú àwẹ̀ tó o bá ń gbàwẹ̀ tó ń gbọ́gbọ̀kúgbọ̀ nú àwẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí mọ́ńsàrá àlèhù búùbà bí ẹni tó gbé nǹkan ọ̀gbìn fàmásà kọ́ ha tí ò fomi wọn tá a wá anẹ́dìmọ̀ mọ̀lá àsọ́ọ̀dì nígbà tó bá lọ pé òun fẹ́ rí oore jáde nínú ebe yóò ti jóná mọ́ nínú ti ní ẹ̀rù ń gbà mọ́ wo ni ọ̀gbà mọ́ mọ́ńdàrá àlèhùbúùbà ẹni tó bá gbé nǹkan ọ̀gbìn fàmáàsà kọ́ ha tí ò wá fomi wọn ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá gbàwẹ̀ ramadana ẹ gbọ́ sẹ́ tó wá jẹ́ pé ojú rẹ̀ ò gbàwẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé fojú ní wòwòkuwò wọn náà gbàwẹ̀ wá gbogbo gbogbo obìnrin tó kọjá wájú rẹ̀ ló pé ah tí ẹ bá sáwẹ̀ tí ẹ bá sáwẹ̀ kí ló bá ṣe ọba lè mú ìwọ náà tí wọ́n ń torí rẹ sórí ibú ọmọ pé bí wọ́n bá péré ajáwó péré kòkò tí wọ́n fi ṣe é ní ọ̀nà ibi tí wàhálà gbé ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò ṣe tírèsì ó ti jìnnà ẹni tó bá tiẹ̀ jẹ́ wọ́n pin ọ nípìn bẹ́ẹ̀ torí pé ẹni tó bá tún tiẹ̀ ṣe wọ́n pin ọ nípìn ẹ̀gbọ́n sẹ́. ẹni títí ẹ bá tọwọ́ rẹ bàjẹ́ ọba ìpín ń bẹ̀ torí pé ẹni tó bá torí ẹni tó bá tọwọ́ rẹ sórí ire náà ọba pín ń bẹ̀. ẹ̀gbọ́n sẹ́. ìwọ ló ṣokùnfà báwo ẹni ẹlẹ́ni ṣe já ìwọ náà ó sórí ibú ni ẹ̀gbọ́n sẹ́. man zara fama sakọha ọ̀rọ̀ rẹ̀ ọ̀yàtọ̀ sí ẹni tó ẹni tó gbàwẹ̀ tí tuntun ta draft ti ta ludo ti ṣe gbogbo náà dáadáa ni ọ̀rọ̀ rẹ̀ ọ̀yàtọ̀ sí máa ń sara àlè hùbúbà ẹni tó gbìn fama sakọha tí ọ̀wá fomi wọn tá a wá anabi mọ̀ yàwó mọ̀ lásọ̀ọ̀dì lọ́jọ́ tó bá fẹ́ kórè kò ní rírè tí ó kù. yóò kíkà àbámọ̀bọ̀nù ni ó ṣe jọ́mọ mùsùlùmí tó ń wá oore tọ́ wá gbàwé ramadana ọdún tọ́ gbàwé ramadana táwẹ̀ ń wá tẹ́ mẹ́wàá mẹ́wàá tọ́kẹ́ ramadana sóòsùn ni ó ṣe tààjù ni ó wà pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ lọ́wọ́ ni mẹ́wàá tọ́gbẹ̀yìn Ramadan tọ́lọ́ ń sọ pé látàlẹ́ báyìí tílẹ̀ ó fi mọ́ làmàlẹ́kà ó sọ̀kalẹ̀ gbogbo gbogbo fáìlì wa ní tá a bá béèrè wọ́n kó lọ sẹ́wọ̀n ni èyí tó pọ̀ nù táwa béèrè lọ́dún tó lọ ọlọ́run ti ṣe báyìí. alhamdulilayi. ẹ gbọ́dọ̀ èyí tó kù tí o ti ṣe ọdún eléyìí látò fi bẹ̀rẹ̀ yóò ṣe fún tuntun ọdún tí ń bọ̀ táàrí tọ́ka sí. bẹ́ẹ̀ lọ́lọ́run ó jẹ́ fún gbogbo wa. amiina. ẹ gbọ́dọ̀ ẹ dákun jàmá wa ẹ já sọ́ra wa dáadáa ọlọ́run sọ fóun ṣe dáadáa fún wa mọ́ èèyàn ní tilẹ̀ fún dáadáa mọ́ra rẹ̀ abẹ́nú àánú rẹ̀ àtúnbẹ̀ kọjọ kó ṣàánú wa. Amina. káànù rẹ̀ ó lékún gbogbo àwọn èèyàn wa sẹ́ẹ̀tì làlùkìyàmà àjọgbá lè sí ni bá ọlọmọdé akẹ wọn gẹ wọn. amiina. ọlọ́run bá wọn. amiina. ikú náà bá sẹ́ni sinmi fún wa. amiina. gbogbo àwa tá a wá sẹ́kù dákunjá máa bẹ lórí dáadáa. àmín. má yọ jẹ́ pé torí ìyà la fi ṣẹ́kù. ẹlòmíì ṣẹ́kù lórí ìyà. lórí ìyà ni ẹlòmíì òun ṣẹ́kù ẹgbọnsẹ Ọlọ́run kò lè wa kún lórí dáadáa. amiina. jama gẹ́gẹ́ bá a ṣe máa ṣàlàyé fúnra wa nígbà tí Ramadan wà báyìí tó sì wá jẹ́ chance fún wa láti ṣiṣẹ́ rí ká tọrọ túbá lórí gbogbo àìṣedéédé wa sẹ́yìn àìṣedéédé wa láàrin ẹ̀dá síra wa ká tọrọ túbá lọ́dọ̀ ọlọ́run àìṣedéédé láàrin àwa àtọ́lọ́run wa ká tọrọ túbá lọ́dọ̀ ọlọ́run àìṣedéédé sí ẹ̀mí ara wa gan ẹlòmíì ò ṣedéédé sí ẹ̀mí ara rẹ̀ ẹ gbọ́ dẹ́. mẹ́ta làbòsí. mẹ́ta làbòsí. àbòsí téèyàn ṣe fúnra rẹ̀ àbòsí ni àbòsí tẹ̀yẹ ṣe fọ́mọ ní kejì àbòsí ni àbòsí tẹ̀yẹ ṣe sọ́lọ̀ tọ́da àbòsí ni sẹ́rí ètò burú jù mbẹ́ tó le ó làbòsí tẹ̀yẹ bá ṣe sọ́mọ ní kejì sẹ́rí àbòsí tẹ̀yẹ bá ṣe sí rẹ̀ gbogbo ìgbà tó bá ti sọ fóun forí jìra òun ó ti tán náà nù. kọ́ máa bá yí èèyàn lówó lọ ọwọ́ aláhùn sí rẹ̀ èyí jẹ́ nǹkan gidi ọ̀sà wa mú mo wá ní ẹ ẹ yìí jẹun ni ó sì mọ̀ pé ah, òun lòun febi para òun ẹ bá ń tọ́jú mi tí n bá bọ́nú ẹ̀ sóúnjẹ lọ́fàá kò ní ṣẹlẹ̀ mọ́ ó ti foríjì rẹ̀ nù. No? ní bá ń jẹun dáadáa ó ti tán sẹ́rábò tí ẹ bá ṣe sọ́rọ̀ tẹ́yàn ti fọ́lọ̀ òun náà burú àmọ́ gbogbo àti ẹ bá ti sọ fọ́lọ̀ mo túbá aláàánú ni yọ gbà túbẹ̀ èèyàn yọ parẹ́ sẹ́rẹ́ ètò burú jù náà bò sí ètè ẹ̀ ti sọ́mọ nìkejì kéèyàn tó bọ́ ńbẹ̀ ó dìgbà téèyàn bá lọ bọ́ ọmọ nìkejì ń pé mo ṣe báyìí dákun sọ ìyá àti tọ́ba lòun yá tu. ọwọ́ ọlọ́fẹ́yàwó yàwó ọlọ́ba àtàṣepọ̀. ọlọ́fẹ́yàwó láwo ọwọ́ gbọ́ pé kódà aláìfi ni. ọwọ́ gbọ́ pé láìfi ni bí ọ̀dà. ọlọ́run fèrèjì mi fèrèjì mi fèrèjì mi kò lè fèrèjì àtikọ́ ọlọ́ba ọkọ̀ ọ́ pé aláàjì ó ní báyìí báyìí tẹ̀lẹ̀ sẹ́ni pé kálukú akẹ́rin. bó o bá ti lè rí i ó ti parí ọ̀rọ̀ bá dá ọ̀rọ̀ àti wí. ojú owó òyà rẹ̀. ojú owó òyà rẹ̀. o ti nà ọwọ́ apàdà gbọ́ pé wọ́n ní olè ọ̀dà olóòn fèrèjèmí fèrèjèmí ní síbẹ̀ mọ́ o ọ lọ bá mọ́mí oníyàn owó tẹ̀ ń wá níjọ́ sí báyìí tẹ́ ẹ rò pé báyìí báyìí ni èmi ni mo mú. Ibrahim Ibrahim sori pé ó lé báyìí ẹ gbọ́n sẹ́. àgbọ̀wọ̀. la ilaha illallah. muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. sẹ́ẹ̀rí pé àfikọ́ lọ́wọ́ sànù wa báyìí. ẹ̀sẹ̀ tọ́ ọ̀sẹ̀ tí a fi bẹ́ẹ̀ tọ́ wá ń dúpẹ́ pé àwọn ọlọ́run ṣe tí wọ́n mọ̀ pé mi ni ọ̀ mọ̀ pọ́ dáràn. kọ́lọ̀ tó forí jẹ́ òdìgbà tó bá lọ bá tọ́ lọ kílẹ̀ rẹ̀ pé ń tẹ́ torí rẹ̀ ná ọ̀fọ́ ọ̀la nẹ́bí o èmi mo ṣe o. sẹ́ni pé kọ́lọ̀ forí jẹ́ àbáyé ṣùgbọ́n lọ́wọ́ wa kẹwàá torí ẹ̀ ló fi wá múra bàdánù wa. ramadan náà wàá pa gbogbo nta ti ṣe rẹ. yá dàlẹ́dì máa kẹfà ọ̀dàmù bí rọjà bẹ́ẹ̀. ìwọ́n tó yẹ kó gbogbo rájà bùrẹ̀ òfin sẹ́lọ̀ ni. yá dàlẹ́dì máa kẹfà ọ̀dàmù bí rọjà bẹ́ẹ̀. ọ̀sàbòsí gbogbo rájà bùtẹ̀ tá a ta. حتى صار ربه شبهه حتى حصر ربه في شهر شعبان oṣù ṣàbánì tó tẹ̀lé ṣàbánì náà tó tẹ̀lé gbogbo ẹ̀ náà tó fi ṣẹ̀ náà ni. àkòsí náà ló tún fi ṣe náà ló fi wù. لقد أضلك شهر الصوم بعدهما àwẹ̀ wá dé báyìí oṣù àwẹ̀ lé. làkọ́dí àdọ́làtà. ṣàrò sọ́mi bàdà hùmẹ́. àfa lọ́lọ́wọ̀n wa pa ọ́ sínú ẹ̀sẹ̀ rájábù kọ̀ pa ọ́ sínú ẹ̀sẹ̀ ṣàbàn Ramadan wa tún lé bá ọ láyé a ọ wa lọ gbogbo aṣọ rẹ tí wọn là burúkú burúkú wọn wà nílò ọrẹ fa. ìtò kakó òrìwò tí fọlá. gbogbo gbogbo gbogbo skink skink aṣọ eléríbú tó wọ̀ kì ọ̀wá ní lọ pé ah, ọlọ́run yìí ní wọ̀ mọ́ asọ́tọ̀wọ̀ tó lè bẹ̀rẹ̀ asọ́tọ̀wọ̀ tó lè fogọ́ta ẹ̀gbọ́n sẹ́. àgbọ̀ làpọ̀dé àdó ńlá asọ́tọ̀wọ̀ tó lè jókòó báyìí kọ́ wa káwọ̀ rẹ mọ́ra báyìí àti kọ́ mọ́wọ́ kó fi ṣe báyìí ẹ̀gbọ́. àgbọ̀ làpọ̀dé àdó ńlá ṣẹ́rù sọ́ọ̀mì báyìí ìdáhùn. àtọ̀tọ̀ jẹ́ pé tó a bá wọ̀ ọ́ lérí ọ̀kadà tọ́kadà bá fẹ́ lásẹ̀ǹtì ọ́ lásẹ̀ǹtì torí pé o ò ní rọ́wọ́ dúra rẹ ọ̀fọ́ mu mẹ́yìn báyìí. aṣọ bu tó jẹ́ pé wọ́n lọ wọ̀ fúnra ara rẹ. ẹ máa gbọ́ náà jẹ̀mọ́. èèyàn ṣe é máa fọwọ́ ara rẹ̀ fa wàhálà sí ìgbésí ayé ara rẹ̀ báwọn. owó rẹ̀ ló fẹ́ra sọ wọ́n á bọ̀ lálá tìsàlẹ̀ dé tán. ẹ gbọ́ dẹ. ọgbọ́. lakọ́dí àdọ́láka. lakọ́dí àdọ́láka. ṣàrù hmm. sọ́mi bàdáhù mẹ́. àfa ló sọ àwẹ̀ ló tún wá lé yìí ṣé ṣé ṣé o sì tún ní rórí rẹ mú kó ń bẹ̀ náà. ó tún pọ̀ nínú eléyìí náà. ṣé bá pọ̀ ní ṣebí ní mẹ́rin tí kò mẹ́rin. ń ah. lọ́mọ ọlọ́ni ẹ̀nu ni. ń lọ náà. فلا تصيه أيضا شهر إصيانه فلا تصيه أيضا شهر إصيانه. ẹ tó ń gbọ́ ẹ tó ń gbórin ramadana tó yẹ kó kó kó kó di etí rẹ kó mi wọ́n yẹ pé oṣù kan yìí eriri ni ọmọ wọnú etí rẹ̀. wàtílórí kúránì. ó ní gbogbo yẹn ló ń mọ̀. kúránì. wọ́n tó ń kà ní tó ń kà í bá tẹ̀lé. ó sì tún jó. ọgbà rẹ̀ ń bá mọ ti jẹ́ ọ. ti jẹ́ bẹ́ẹ̀ fi pé jó ṣàkùṣàkù ṣàkùṣàkù jẹ́ kí nǹkan ọmọ balance. náà láyé ọmọ òsì ní balance. náà láyé yín ò fi balance ṣáàkù nínú èdè lárúbáwá ṣáàkù on doubt in tí ò stable wọ́n wá tún wá bọ̀ dọ́bù ẹ̀ ṣàkú raise to power two ṣàkú ṣàkú wọ́n dọ́bù èrè ibú sáyé rẹ̀. kò sí mo ti fẹ́ balance ẹ gbọ́ agbára ń bẹ nú ọ̀rọ̀ wọ́n ní máa bọ̀ ó lóun fẹ́ jó ṣàkú ṣàkú that is pé òun fẹ́ kọ́rọ̀ wọn ọmọ balance àwọn ní eri yín burú ẹ ń ṣe eri yín burú ọ̀nà tó yẹ wàá gbà dáadáa irú èyí ń wálé fọ́ọ̀mà rẹ. àwọn nǹkan yìí tàṣàbùwù ayé náà wà wà ìdá lọ yìí azeem ẹ̀yin ò rò kó kéré ó sì tóbi lọ́dọ̀ ọba tó níyìn. ẹ gbọ́n sẹ́ ọ̀ ń fẹnu pèpèpèpè sáyé rẹ ọlọ́mọ rẹ bẹ́ẹ̀ sẹ́ wo òun ń jó sàkùsàkù ẹ gbọ́n sẹ́ Ramadan wa dé oríire ni ọlọ́run já mú kò mbẹ́. لقد أضلك شهر الصوم شهر الصوم بعدهما فلا تصيره أيضا فلا تصيره أيضا شهر إسيانه فلا تصيره أيضا شهر إسيانه oṣù tọ́jọ́ pàdánù bíi ní bọ́ ti lé lé báyìí gbogbo ìgbà tí mùsùlùmí kan bá dìde ní sáàrì tó fẹ́ jẹ sàárì anabi ló wú dẹ o. tí mùsùlùmí bá dìde ní sàárì tó fẹ́ jẹ sàárì anabi ní fatawa dọ́à tó bá lè sàlùwàlà fásọ̀ láraka àtẹ́yìnì tó wá kí náfìlà araka méjì anabi ní bó ṣe dìde tó fẹ́ máa kí náfìlà yẹn ọlọ́run nìkan àmàlẹ́kà ò tó sáfù lẹ́yìn rẹ̀ sáfù yẹn ó wá jẹ́ sáfù méje. ànábì ọ̀wá sọ pé iye èèyàn báyìí ló wà ní sáfù kọ̀ọ̀kan mọ̀lẹ́kà ṣùgbọ́n iye sáfù tí ó jẹ́ èyí tí sì ń jẹ́ sáfù ní Islam òun ni tọ́ka ìyìn tọ́ka ìyìn ló fi jẹ́ pé tá a bá fẹ́ kírun ànábì máa sọ pé sùtùl khalal tí wọ́n bá fẹ́ kírun tí sáfù wájú ọ̀bá ti pé ẹni tó bá dún sáfù ẹ̀yìn kò nírun o bó ṣe kábàlà báyìí tó rùkù tó wà wọ́ lọ bá sáfù tó fi complete tí fúrújà bá lè wà fúrìjàtù ihò space tó bá lè wà níbi sáfù tẹ̀tí kìrì tó mú sáfù mi ò nírun bọ́bá jẹ́ pé ibi ẹ̀yìn sáfù ẹ̀yìn lọ́ba tó fi gbọ́wọ́ òkè tó fi rùkù ní rùkù náà ló lọ tó ti lọ dí space tó nínú ẹ̀sìn sábà pé sáfìtà anábìá ni sudu khalan sudu khalan ẹ má jẹ́ kíbi kankan wà nílẹ̀ tó pé bí tẹ́ ẹ bá filẹ̀ ń ṣẹ̀tánì ó dùn mẹ́. ẹ wá wò anábìá wa ni tí mùsùlùmí kaba dìde ní sáàrì tó fẹ́ jẹ sáàrì fatawa tọ́a tọ́ba sàlùwàlà fásọ̀ lára ká àtẹ́yìn tọ́ba lè yan nẹ́fìlà ara ká méjì ó fẹ́ jẹ sáàrì ó wá yan nẹ́fìlà ara ká méjì ọlọ́run ó ní káwọn mọ̀lẹ́kà ó tó sáfù lẹ́yìn rẹ̀ sáfù yẹn ó jẹ sáfù méje sáfù one sáfù two three four five six seven lórí méje anabi wa ni ìdáda àlùsẹyẹ tírú ẹni bẹ́ẹ̀ bá wa sálámà sàn tó bá tọrọ kankan lọ́dọ̀ Ọlọ́run amanu amalẹka ni wọn ma ṣe àmín. wo ilé tó o ṣe tó fọwọ́ rẹ ti dànù àmọ́ yóò rí bẹ́ẹ̀ fẹ́ni tó jẹ́ wípé ó pé ìwọ Ramadan. kéde pé wọ́n ti girlfriend wá sunlé rẹ o wọ́n ní taba ti yẹn nẹ́fìlà araka méjì bébì bébì mo fẹ́ lọ yẹn nẹ́fìlà araka méjì mọ̀lẹ́kọ̀ tó lẹ́yìn mi mọ̀lẹ́kọ̀ lè tó lẹ́yìn rẹ o. irú rẹ kọ́ ni wọ́n ń wí o àbí wọ́n tọ́ lọ fẹ́ yẹn nẹ́fìlà tó jóbi tá ara rẹ bẹ́ wò mọ̀lẹ́kà gbọ́dọ̀ rí òun mọ̀lẹ́kà rí òun òbí ẹ̀ gbọ́ ọ fẹ́ yẹn nẹ́fìlà náà ni o wọ́n wá wọlé jíìsì àtẹ́lẹsẹ̀ rẹ̀ hàn kókósẹ̀ rẹ̀ hàn àbọ̀wọ̀ skẹ́ẹ̀tì wọ́n là á o <coughs> wọ́n ní mọ̀lẹ́kà ó to sáfù méje lẹ́yìn wa lẹ́yìn rẹ̀ náà ni wọ́n wú. irun tó kí tí ọ̀kọ́ jẹ́jì káàrẹ̀ lànàbí pè yìí. ni ló fi dáa jù fóbì ó yẹ kí wọ́n socks wàláì làzim gbogbo àwọn bá ti fẹ́ máa ṣe nẹ́fìlà tẹ́fẹ́ máa kírun kí wọ́n máa wọ socks wọn tàbí kọ́ yẹ pé ìró tí wọ́n ró tí wọ́n bá forí kalẹ̀ ìró ni yóò bo àtẹ́lẹsẹ̀ wọn. ẹ à ń wí pẹ̀lú kálukú kúkú ẹ agídí ìfẹ́ ẹnu. bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ó sọ̀rọ̀ ilé ni ó máa jáde àníkàn ọ̀gá lórí iná lọ́gà lẹ́wọ̀n. àlẹ́ wí nǹkan mi ti wá ẹ̀bá rẹ̀ tí ọmọ gbé yín tí ọmọ sọ fún pé ẹ àwọn ọlọ́run òlò tó bẹ̀ hùn ẹ̀yìn àtiwọn náà nu bọ́ọ̀lù ń sàṣẹ́ náà wọ́n sí ńlá ṣe ń wí tóbìnrin bá fẹ́ ṣe nẹ́fìlà ó fẹ́ ṣe nẹ́fìlà wọ amulẹ̀ ẹ kàn ń sọ pàdúrà ọgbà ni ẹ pé méjèèmọ àdúrà. yóò ti ṣe gbà nígbà tí wọn náà pé méjèèmọ rẹ̀. obìnrin tó fẹ́ kírun ó fẹ́ ṣe nẹ́fìlà wọ amulẹ̀ tàbó lòun borun náà ìborun transparent ọrùn rẹ̀ là ń wo ó dò borun àmọ́ ọrùn rẹ̀ là ń wo yìí o. ọlọ́run ló ń tẹ̀lé àbójára rẹ̀. chéènì tóbi sọ̀rọ̀ là ń rí túrú borun rẹ̀ yìí o. amọ̀lẹ́kà ò ní dúró so àwọn àdúrà tẹ àwọn àfa yìí máa ń fún yín lẹ́nu ọwọ́ bọ́ra ń hò wáyé rálẹ̀ fọ́lọ́ kí ni wọ́n lọ́n fẹ́ fi òun rẹ̀ ṣe. kò bọ́ra ń hò kọ́ ọmọ yìí kí nípa náà rẹ kí lọ́lọ́ fẹ́ fi òun rẹ̀ ṣe àwọn mọ̀lẹ́kà tí wọ́n wàá gbé àdúrà rẹ lọ sánmà bí wọ́n bá ti di tọ́ bọ́ra ń hò owó kú mbẹ́ ni so ṣètánì lọ́wọ́ pẹ̀lú rẹ̀ ńgbà tó ń ṣàdúrà àdúrà ní òun ò ń ṣàdúrà wọ amúlẹ́sì ọ̀ ń ṣàdúrà ọ̀ tí a ń là ọ̀ ń ṣàdúrà gbogbo gìgísẹ̀ rẹ ní ní ta yìí ẹ mọ̀ pé yóò obìnrin ọlọ́run kẹ́yìn púpọ̀ àmọ́ ẹ mọ̀ kẹ́ lò. wọ́n lo oṣù odò ààrẹ ìlmùsàjà àbílànà. àbá ni kí n sọ fún ọ tó o bá fẹ́ ṣàdúrà tó fẹ́ kọ́ lòun gbà máa sọ ní ta fẹ́ sọ yìí. wọ́n odò ààrẹ fàdábìlànà. àbáyé tó bá fẹ́ sàdúrà tó fẹ́ kọ́lọ́wọ́ gbà máa gbọ́. àṣírò. mẹ́wàá ni. bí a bá ṣeré dá ibi fúláhì. ó yá yọ ọmọ yìí. àṣírò bí a bá ṣeré dá ibi fúláhì. wo tó bá máa jẹ́ oògùn oògùn bú tó gbẹ́kẹ̀lé ọjọ́ kúkú máa ṣe lọ tó máa gbé tutù ìyá tó ń gbé kí o bẹ́rẹ̀ bú àtọ́lá àtọ́sárí àfún àṣejẹ́ ajẹ́ kúkú lọ́ máa ṣe yíò afáàní ṣurutu duail mustajab ashru àdúrà tó o bá ṣe tí ọlọ́run ọgbà ọ sọ nǹkan mẹ́wàá kan àfáàní tó o bá ti sọ nǹkan mẹ́wàá bá ṣírí dáì bí ìfúlà ẹni tó o ti sọ nǹkan mẹ́wàá ẹ bá sọ fún pé kọ́ fọkànbalẹ̀ àdúrà rẹ̀ ọgbà pé kí ló ń bẹ lọ́hùn tó bá ti wọ́nú lébàá pé yọ tẹ̀síwá kó lọ́rùn. ẹ wo sẹ tó o bá ti lé wọ́nú lébàá torí àwọn rẹ̀ ti ń ṣàdúrà wá sọ nǹkan mẹ́wàá tá a fẹ́ sọ yìí tó bá ti pé sí la sọ fún pé àrà ìjà wàláhì àdúrà rẹ̀ ó gbà. ó ti gbà. طهارة وصلاة معهما ندم. Ẹ ṣe é fẹ́ gbọ́ jàmá mẹ́wàá wá fún yín ká máa lọlé. Bàbá kan. Ṣùrù tuntun ayé ni Musa jẹ́ abílà náà. Bọ́ọ̀lù ṣùrù tuntun ayé ni Musa jẹ́ abílà náà. Àfààní rétí ara rẹ̀ ṣebí tó o bá ṣe ẹ̀gzáàmù tán á wá jáde láàrin ara wa pé wa nàbà wà kí ni ẹ báyìí ah mo gbé gbági èèyàn wà lè sọ pé ah nínú hundred nígbà eighty abẹ́ ẹ̀kọ́ yìí bẹ́ẹ̀ náà lọ ẹ̀kọ́ ọmọ báà ni wà tọ́lọ́hún ṣe rí. pọ́ọ̀lù ṣùrù múdù á ìlmùsàjà bílà náà. àfáà ní mẹ́jẹ̀mú tọ́ ọba fẹ́ ṣàdúrà tí ó tó ní jẹ́ pọ̀ǹgbára lùgì sórí wàhálà tí ẹ kó ọ síhun mo ti jí látàgọ́ kó mo ti ṣe wago mẹ́fà dèdèrè ní ọ́ mo èsì ọ́fíìsì ńgbà tó ń gbé hùn. عشر mẹ́wàá ni nǹkan tó sọ. Àbáṣirí dáhìn bí fúláhì. Tọ́ba ti lè sọ méjì mẹ́wàá tá a wí àbáṣirí dáhìn bí fúláhì. Ẹ bá sọ bẹ́ẹ̀ ni tí ń bá ń ṣàdúrà tí mẹ́wàá ìwà ìpín sára rẹ̀ pé kọ́ fọkànbalẹ̀ kọ́ máa retí àdúrà gbígbà. Ẹ sọ fún bẹ́ẹ̀. Tọ̀hárọ̀ tó. Mo yẹ fẹ́ gbé ṣàdúrà tọ̀hárọ̀. Tọ̀hárọ̀ tó. Jẹ́nẹ́bà ń bẹ lára rẹ̀ ọ̀ lọ ṣàdúrà bẹ̀rẹ̀ tó. ẹ gbọ́ ni. gbọ́. mẹ́wàá ni mẹ́wàá mélòó ni. mẹ́wàá. ẹ ẹ ẹ wí tẹ̀lé mi. mẹ́wàá. mélòó. mẹ́wàá. tọ̀hárọ̀ tó. tọ̀hárọ̀ tó. tọ́ba fẹ́ ṣàjọ àwọn ànímọ́ra wa salatu. tọ́ba fẹ́ ṣàjọ àkọ́kọ́ ṣàṣà láti fún ànábì náà. sallallahu alayhi wa sallam wọ́sọ̀ látún. sọ́ọ́dì àsàlá ti tàn wí kìí ṣe ya àyè àkàlẹ̀ ẹ̀rẹ́lẹ́lá kàrẹ́lẹ́ kàrẹ́ ní mẹ́ táwọn máa jó wù ọjọ́ nìyí o. seriousness èèyàn serious tọ́ba mẹ́ta dúrà ní o wọ́n èèfà dúrà akọni o wọ́n èèfà dúrà akọni o torí gbogbo wọ́nàwọ́nà tọ́já kálukú tẹ́ tí kálukú ń ṣe wọ́nàwọ́nà kí ayé òun wọ́n èyí fàdúrà akọrin. yàrá ṣe kó o lè tó fún bẹ́ẹ̀ yàrá ṣe káyà káyà káyà káyà àdúrà kò ń ṣe wò ó ń ṣe ó ń ṣe fàájì nù ẹlẹ́sìn ni ọ́ tọ̀hárọ̀tún. tọ̀hárọ̀tún. a máa ṣàdúrà pẹ̀lú ìmọ̀ra ni. wà sọlá tún. ó wà kọ́kọ́ tọrọ àsàlátù fún ànábì. sallallahu alaihi wa sallam. màálùmẹ̀ nàdàmú. ìkẹ́lẹ̀ kẹta ànàdàmù ẹ gbọ́ ẹ bá fẹ́ ṣàdúrà tó fẹ́ kọ́ lọ́wọ́ gbà ànàdàmù èyí gbọ́dọ̀ sàbámọ̀ lórí ẹ̀ṣẹ̀ tó kí ọ ọ mo sì bu ọkọ mi tán o bu ọkọ rẹ tán títí rúùmù ọba bọ yàrá yàrá ti fi yàrá ti bá ẹ yẹyẹ inú ọkọ òdùn sí ọ náà dàdúrà àbọ̀ ọ̀tọ́jú ìyá rẹ̀ ebi ebi ń pa ìyá rẹ̀ o sì lágbára àti fún ní oúnjẹ o ò fún ẹ̀rọ ẹtìlẹ̀kùn mẹ́yọ̀ ń ṣàdúrà nádàm. yóò ti ṣe gbà kò ní gbà. kò ní gbà nǹkan mẹ́ nǹkan mẹ́wàá ṣé ẹ̀ ń dè. àkọ́kọ́ tọ̀háràtù ọmọ wà ní mara kì í ṣe pé ọ̀tọ̀ ọ̀tábà ẹ gbọ́ ẹlòmíín bàjẹ́ mùsùlùmí ni ó pọ́tọ̀ kò ní tábà tọ̀háràtù ọmọ wà ní mara àyè tó fẹ́ fi ṣàdúrà gbọ́dọ̀ mọ́ aṣọ tó fẹ́ fi ṣàdúrà gbọ́dọ̀ mọ́ ara rẹ̀ náà gbọ́dọ̀ mọ́ tọ̀hárà yẹn ìmọ́ra yẹn ó wá pín sí méjì ìmọ́ra ara ìmọ́ra àyè ìmọ́ra aṣọ ìmọ́ra kanu bẹ́ẹ̀ ni ìmọ́ra ẹ̀mí ẹ̀mí rẹ gbọ́dọ̀ mọ́ ẹ̀bà ẹ̀mí rẹ gbọ́dọ̀ mọ́ kò gbọ́dọ̀ jẹ́ pé ọ̀ ń ṣàdúà ẹ̀mí rẹ ò dáa wọ́n sọ̀ látún ọ̀ wá ṣàṣà látún fún anábì gbogbo àdúrà tó bá fẹ́ ṣe fàṣàlátù bẹ̀rẹ̀ fàdúrà rẹ sáàrin fàṣàlátù parí ànẹ́bí lọ́nà ńlá àánú kọjá kọ́gbà àṣàlátù ti bẹ̀rẹ̀ kọ́gbà àṣàlátù ti parí kọ́ wá àdúrà tààrin sọ́nù. ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́. ẹ̀gbọ́n. nàdámù kọ wá regret lórí pé ah, èmi náà ti ṣe wọ́nranwọ̀nran rí ọlọ́run kò fẹ́rí jì Uh-huh. واقطن خشوعه وحطنه الظن بإصلاحه الله أكبر الله أكبر وكله قيافة وقتن خشوع وحسن الظن بإصلاحه ويا يوم وقتن خشوع وحسن الظن بإصلاحه وقتن èèyàn máa àsìkò tí ọlọ ọlọ ọlọ wọn fún wa ní chẹ́ẹ̀kì kọ́ lọ gbowó ọwọ́ á lọ jókòó sí báńkì ní ìsìn tí wọ́n wà sí báńkì fún ọ. gbogbo agogo òru aago méjìlá òru tó yẹ kó o sùn wọ́n àtàwọn ẹlẹ́yẹ wa ń kọ́ lura yín anabi tọ́lọ̀ ń rán sọ pé ìgbà tọ́lọ̀ ń máa sí ọ́fíìsì ìtayé tí ó máa fi tí kálukú ń fẹ́ lé lọ́ba yìí ìdá kan nínú ìdá mẹ́ta òru ni èyí tó sì káyìn ni ó dá òru sí mẹ́ta ó fà kọ́kọ́ sùn ó fi ìdá kejì sùn ìdá kẹta lọ́rọ̀ amúnbẹ̀ ló fi ṣàdúrà eléyìí tó túmọ̀ sí pé òru bẹ̀rẹ̀ látago méje àbọ̀ mẹ́jọ eight nine ten eleven twelve one two three four five ká sọ pé wákàtí mẹ́wàá ni eight nine ten fi sùn eleven twelve one fi sùn two three four jí ní four thirty bẹ̀rẹ̀ àdúrà tó fẹ́ ṣe kọ́lẹ́ pọ̀ parí àdúrà rẹ ó lọ kí àṣùbà ó wá ṣàdúrà látàgò kan òru ó wá nígbà àṣùbà ń bọ̀ ó ẹ kí àṣùbà ni tẹ bá mọ táwa yìí ń dẹ́wò àtàgò kan òru láti jí aago márùn-ún àbọ̀ mọ̀ kọ̀ wá lọ kí àṣùbà ń jẹ mọ́ orí rẹ ti gbálẹ̀ wákìtún. wákìtún à ń sọ àsìkò tájú àgbà ni àdébí tí wàá sànù wá wá sọ àwọn àsìkò tájú àmọ́ gbà fún wa àdébí tí takùkù adìẹ bá ń kọ àdúrà máa gbà tójò bá ń rọ̀ àdúrà máa gbà tínú èèyàn bá ń dùn àdúrà máa gbà tínú èèyàn bá bàjẹ́ tí ẹ bá sàdúrà lásìkò yẹn yọ gbà ní wàhálà fi bá ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí ọlọ́run fi àdánwò kan nítorí wá ń sẹ́pẹ̀ pé orí òun ti burú gbogbo tó bá sì wí gbà náà ni wọ́n máa sìn ó ti tán fún òun ọlọ́run ẹjọ́ tán orí òun ti burú ọlọ́run ẹjọ́ yìí ó burú tọ́fẹ́ ní tọrọ ni. wákìtún àásọ àsìkò ni ẹ gbọ́ sẹ́. àgọ́. tójò bá ń fọ́n àá máa bẹ lọ́hùn bákùkù adìẹ bá kọ àá bẹ lọ́hùn ẹ gbọ́ sẹ́. àgọ́. ẹ̀yin àṣírí àdúrà máa gbà àsìkò àṣùbà àdúrà máa gbà àsìkò sàárì àdúrà máa gbà àsìkò sínú àdúrà máa gbà ẹ gbọ́ àsìkò tó ṣe tó dùn mọ́ ọkọ rẹ nínú ọkọ rẹ dùn sí ọ tó bá tọrọ àdúrà ńgbà rẹ yọ gbà àsìkò tó ṣe tó dùn mọ́ àwọn òbí rẹ sínú wọn dùn sí ọ tó bá tọrọ àdúrà ńgbà rẹ yọ gbà kùsùn ẹ gbọ́ ìkẹ́lẹ̀ kè lónìí ẹ tẹ̀lé mi ìkarùn ni kíni kùsùrù ìbẹ̀rù gbọ́dọ̀ wà lára rẹ̀ ńgbà tó ń ṣàdúà kò gbọ́dọ̀ jẹ́ pé ńgbà tó ń gbà ọ̀ ń ṣàdúà tó ń wo fíìmù ya latif ya latif ya latif ya latif ya latif yọ mọ̀ pa yọ mọ̀ pa lásìkò tó ń ṣàdúà lọ. àyè sì ń sáyà kọ́kọ́ ní àkísọ́nà pé ebi kan ti ṣe dandan ní kó fún mi. kùsùrù wọ́n máa bẹ̀rù hey ọlọ́run dákun gbà á wàhùsùnù bọ́ọ̀nì àti kẹ́mi rẹ̀ ọgbà pé àwọn tí n bá ti lè wí ti ọlọ́run ni wí yọ gbà kìí ṣe pé ọwọ́ àṣàdúrà tán náà bá tún yọjú wọ̀nú lé bàbá tún tọ̀ kankan lánàá èkó bá ní àyà òní bẹ́ẹ̀ bá ti ń sayá àlá ọkọ̀ máa sayá àgáṣẹ́ òtún tọ̀ nǹkan la fúnṣùnù bọ́ọ̀nì ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ gbà kọ́ bá tó ń béèrè kan náà rẹ̀ ọba tó lè ṣe ni. أه. وحل قوت ولا يدعى بمعصيته ẹlẹ́ẹ̀kejì húlù kúté má jẹ àràmù tọba ti jẹ àràmù sínú tọba ti ṣàdúrà kò jọ pé ìtọ́jà ló ń jẹ àràmù bẹ̀rẹ̀ ń bi gbé ọbẹ̀ fún kọwa wá ti kéèsì pé eegun lọ́wọ́ ní ìsáàdì ọ̀dọ̀ rẹ ẹran lọ́wọ́ lọ́dọ̀ ẹnìkejì tọ́ wá rò rò rò pọ̀ ni mo fẹ́ kó pọ̀ ni tó fi wá ẹran sọ́dọ̀ rẹ tọ́ ọ bá jẹ irú ẹran òun haramu jẹ. wàhílù lọ́mọ àti bàbá rẹ̀ fẹ́ jẹun ọ wá ní àdádì mi ẹ̀rí lọ lónìí apẹ́ ayé roboto láyé yí ọ̀fọ̀kẹ̀lẹ̀ yí ẹran gidi kó lọ́dọ̀ bàbá rẹ̀ ó yí egun bẹ́ẹ̀ wá yí ẹran sọ́dọ̀ rẹ̀ pé ayé yí báyìí ọwọ́ adúró báyìí ah, bàbá ní òun ò sì pé bàbá yí lọ báyìí a tún máa yí padà báyìí ó bà yá láyà ẹ̀ èmi ló yí ẹran kó wájú rẹ̀ lọ́wọ́ níjọ́ ayé yí lọ yí ebó yí lọ ni ẹ yóò tún yí padà wàhílù kúùtìn àbí wàhílù kúùtìn oúnjẹ àràmù má jẹ. wàlá yòdì ábí máa ṣùyà dé. láyòdì ábí máa ṣùyà. ìbà má sì jọ jẹ́ pé àdúrà tó mú ẹ̀ṣẹ̀ lọ́lọ́ ń ṣe láyòdì ábí máa ṣùyà ọ̀fọ́lọ́ńlẹ̀ ò pè ọ̀hún sọ pé kọ́lá bàbá sọ pé aná Muhammad sàánù mi aná Muhammad sàánù mi orí ẹ̀ ti dàrú mùsùlùmí èwì bẹ́ẹ̀ ká máa tẹ̀ wí ṣé wù lọ́nà ẹ̀ gbọ́. àgbọ̀ aláwọ̀ gbọ́dọ̀ pé aná Muhammad dání kọ́ sàánù ẹ̀ ká máa wí ṣé wù kan rani lọ́mọ sá yà ṣé wù tẹ́bàtì rántí mi ẹ̀ máa sá mi tá a wà ní wọ́ láyù di adìyẹ. bí máa fi yà. mọ mọ sàdúrà ẹsẹ yáyáyá jágò jágò yá ìlú wọn jágò mọ lórí. láyù di a. bí máa fi yà. àyè máa sàdúrà a àmọ̀ túmọ̀ rẹ̀. àmọ̀ túmọ̀ tí a máa ń wí. èyí àmọ̀ túmọ̀ tí bá ń wí ni. wọ́n á ní wọ́n fún mi lọ́pàá kan ọ̀pá ọwọ́ ajá fọ́jú. wọ́n fún mi lọ́pàá kan ọ̀pá. ta ló fún ọ yà kpakpakpakpakpakpakpa yà ayélu yà kàkàkàkàkàkà yà ayélu tọ́wọ̀ mọ̀túmọ̀ rẹ̀ láyù di abiyé. E. bímá àṣìyà. bímá àṣìyà má bẹ̀ lọ má fẹsẹ̀ má sàdó ẹsẹ̀ kọ́ ma wá sépèlé ẹnìkejì kọ́ ma wá wíwìkúwì kọ́ ma dákọ̀ tọ́ mọ̀ntí tó nítumọ̀ sí. واسم يناسب مكرون بإلحاح واسم يناسب مكرون بإلحاح ìkálẹ̀ kẹsàn-án ismu munasibu a lọ wá ọkọ ọlọ́run tó ṣe déédéé ń tà fẹ́ ni a mú àyà kùránì tó ṣe déédéé ń tà fẹ́ ṣé sọ lọ fẹ́ bìrẹ́bìlì fálákì bìrẹ́bìlì nẹ́ẹ̀sì bá a lọ sáàtì jẹ́ àti mo lọ nírọ̀rùn lọ fẹ́ bali yàda ọmọ bùsùn tọ̀tà ni yòó kí kò ká ifá yẹ ṣáà wàlẹ̀ yà zi dẹ́nẹ̀ kàfíyèrè àwọn bá lọ. ó kọ́ lọ́ọ̀ ní lálá kan bẹ lọ́wọ́ mi nísì iná fi tọrọ fún wa tá a dìde ẹnì ọbẹ̀ ni wàlláhì wasimu yunasibu àwa ọkọ̀ tó kọmẹjúrétì ń ta fẹ́. àyẹ̀fọ́gùn ẹ̀tẹ́ wo làpálàpá. àyẹ̀fọ́gùn ẹ̀tẹ́ wo làpálàpá. sọ fẹ́ kọ́nà wọn ta ọ lọ́rẹ́ ni máa pé yá wàhábù ọba tí ta ni lọ́rẹ́ ọ̀hún wọ́n ma wá máa pé yá wàhábù díẹ̀ ti tó kó wí ìyànba ọlọ́run ìwọ lọ́ba wàhábù ọba tí ni lọ́rẹ́ ta nǹkan báyìí yá wàhábù yá wàhábù yá wàhábù kèé ṣe kọ́kọ̀ àánú ni mo fẹ́ yá làtífù ọba aláàánú ọba lọ wá sí mo yu yù sibu. O ó kọ́ ọlọ́run tó bá bùkátà wa ṣebí mà ni wọ́n fẹ́ yá àlímù yá àlímù yá àlímù ọ̀bọ onímọ̀ dákun fún onímọ̀ ẹ̀rọ bó ṣe agbọ́n iyì wọ́n fẹ́ ọ fẹ́ níyì pé àbùkù tí ń kọ́ ipò ọ fẹ́ dẹni yìí ọmọ aziz ya azizu ya azizu ya azizu wasimun yunasibu o kọ ọlọ́run tó bá ìntọ́ fẹ́ mu. ẹ̀gbọ́n kọ́lá báwọn yẹn bá ṣàbòsí rẹ tọ́kàn rẹ ọ̀wá yọ̀ǹda ọlọ́run yọ̀ǹda pé ẹni tí a bá ṣàbòsí fún tó bá wù kó sọ pé òun fi ilẹ̀ ọlọ́run ó di tó bá wù pé mò ń fẹ́ kọ́ lọ́wọ́ bá gbẹ̀san tó bá yẹ kó ṣàbòsí fún ọ lóòótọ́ tó bá mo fẹ́ kọ́ lọ́wọ́ bá gbẹ̀sán ó kọ́ lọ́wọ́ tá a fi gbẹ̀sán bẹ̀ yá múntàkímù ni. ta ọlọ́wọ́ a àwọn èèyàn ni mo ṣe dáadáa sí náà tàbí ọlọ́pọ̀ sí mi yìí a ìbú wọn ya muntakim ọlọ́ni iná mi lẹ́nu méjì mi ná muntakimu ẹ̀gbọ́n wọ́n sì mú yùnẹ́sì mu ókọ ọlọ́run tó bá bùkátà wa mú makirunun. bí ilhahin. ẹlẹ́ẹ̀kẹwàá ilha persistence àyè máa ń ṣàdúrà ok ọ̀sán yàrá ti fòfújọ mẹ́ta ẹ báyà lélẹ́ ilé mú ẹja tó bá yàrá zaki yàrá zaku yàrá táyà eléyìí náà tún lè mú kọ́ máa wá ṣe zina àdúrà kọ́ máa fòkì ilẹ̀ ha persistence persistence ó gbọ́dọ̀ dún ní ṣé bá fún ọ ní mi fi kún ni má fi èyí tó ń ṣe lẹ̀tẹ̀lẹ̀ àyè máa wá fòkì kúrú wà láwùlọ́ máa ké dáadáa tẹ́lẹ̀ tọmọ ọ̀la ẹ̀rọ àfa àkàwé lì ní ọ̀la ni iná àtẹ́ná a a máa rí bẹ́ẹ̀ lọ́ba fi kúrú àlá tó ti ń ṣe tó ti mójú rẹ̀ lẹ̀tẹ̀lẹ̀ tọ́ ọ bá ń sin ẹran tó ti mójú rẹ̀ tọ́ ọ bá fẹ́ ní mi ìkún ó ní mi ìkún ní sí ètò ti mójú rẹ̀ wá ti ta wọ́n máa tẹ̀sẹ̀ mú mi ó tẹ̀sẹ̀ máa tó sìn yẹn nì òun ẹ̀gbọ́ agbára kódà tó o bá ń sin ẹran tó ti mojú rẹ tó o bá tì í ta tó o sọnù tó o ti dànù tí o bá mẹ́rin mi wá ẹran tó ti mojú rẹ tẹ́lẹ̀ ni ó jẹ́ kí ètò ẹ̀sẹ̀ gbẹ̀gàn ó tún máa torí pé òun ọmọ tẹ̀lé ọkìtọ̀ òun náà wà rí pé òkè ibi tí èkejì mi lọ ni kí n máa tó ọba ń ta yálà tí kù má fi ilẹ̀ sẹ́ni kan bá tún sọ pé yáwà áàbù náà torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni fi kún ni tí apá bá kún tan yóò tó ha ilẹ̀ ha persistence is very very paramount àyè máa ṣàdúrà ká fi ilẹ̀ ká tún fò mọ́ mi ká tún fi ilẹ̀ ká tún fò mọ́ mi ká tún fi ilẹ̀ á máa kó ogun ẹ̀jọ́ náà ni so mẹ́wẹ̀ẹ̀wá yìí sóyè wa. bàbá ní sóyè bí ọ̀gá yẹn ni wá wọ́n tún ṣàlàyé. sákèsì pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sì gbàdúrà gbogbo wa ọlá àtọkọ ṣoṣo ọlọ́run ó kọ ọlọ́run tá a fi gba bẹ́lọ̀ fúnra wa. ọlọ́run ò tí ì rán mi sí pé kí n fílẹ̀ fún yín. ọlọ́run ò tí ì rán wa sí wa pé kí wọ́n lulẹ̀ fún wa àmọ́ ẹ máa fi ṣàdúrà fún yẹn máa tọrọ tẹ́ fẹ́. àmọ́ wọn máa fi ṣàdúrà fún wa ká máa wá tọrọ tá a fẹ́. ẹ rí i pé kò ní ku ẹnìkan tí ń ti fẹ́ tọ́lọ̀ ò ṣe.